ọkùnrin ọ̀rọ̀ kan tàà pè ní alimujirimun alimujirimun eléyìí tí a lè pè ìtumọ̀ rẹ̀ ní àwọn ìwà ọ̀daràn ọ̀daràn ọ̀daràn so òun ni olùbánisọ̀rọ̀ wọn mọ̀ bá ní rìn lórí rẹ̀ ṣùgbọ́n àkọ́kọ́ ìbéèrè àbí àwọn agbọ́nbi tí a lọ níbẹ̀ òun náà ni pé àwọn owó ní àwọn mujirimun àtàlàyé nípa ìpín àwọn ènìyàn tí ó pàdé níwájú Allah subhanahu wa ta'ala lọ́jọ́ àgbéǹde alkiyama bákan náà nínú àwọn ìbéèrè tí ó tún mọ́ lọ sọ́dọ̀ wọn òun náà ni pé àpẹẹrẹ kan nínú àwọn tí wọ́n jẹ́ àwọn alimujirimun wọ́n fún wa ní àpẹẹrẹ lára tí wọ́n náà ṣùgbọ́n bí àwọn ìlàrí tààlà níbi tí wọ́n gbà wọlé mú ìsọsíwájú òun náà ni pé àwọn owó ní alimujirimun àtàlàyé nípa ìpín àwọn ènìyàn tí ó pàdé níwájú Ọlọ́run subhanahu wa ta'ala lọ́jọ́ ìgbéǹde alkiyama ibẹ̀ ni wọ́n ti gbà wọlé abẹ́lọ́hùn kọ́lọ́mọ́ tàláìsẹ̀ nírọ̀nù bísmìlá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا عول ولا قوة إلا بالله ألا أم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ọpẹ́ àti ẹ̀yìn àti gbogbo àwọn ìtìsíwájú wa àti gbogbo olùkún ètò ládòótì ọlọ́kọ̀ọ́bà àṣẹnìkọ̀ọ̀kan lẹ́sìn dáadáa pé jazakumullahu khairan láì wá ní fàágùn a rí pé ohun tí wọ́n ti ṣe wa òun náà ni pé ohun tí a fẹ́ gbéyẹ̀wò òun náà ni àkòrítà pè ní crime ṣùgbọ́n owó ní ó kọ̀ yìí ní Allah subhanahu wa ta'ala lọ́lẹ̀ ẹ̀mọ́ lára páwọn òní wọ́n jẹ́bẹ̀ pẹ̀lú àwọn àyà nínú al-Qur'an àti dọ́ àdísí Annabi sallallahu alaihi wasallam àwọn tí al-Qur'an pè ní al-mujrimun àtàdísí Annabi sallallahu alaihi wasallam àtàwọn àfáwọn ní mímọ̀ náà tí ọ̀takùtọ̀ ọlọ́run àti àwọn náà ni alladhina bá rasulullah abil في هذه الدنيا وماتوا عليه أو وماتوا وهم مصرون عليها وماتوا عليها أو وهم مصرون عليها àwọn náà ni àwọn tó jẹ́ pé wọ́n fẹ́ àkókò nẹ̀kí sí Allah subhanahu wa ta'ala látàrí ìmọ̀ dẹ́sẹ̀ ìmọ̀ ọ̀fọ́ pa àwọn àwọn ọmọ débẹ̀ ọlọ́run àwọn ń débẹ̀ nílé ayé lórí bẹ́ẹ̀ ni wọ́n sì kúlé lórí àwọn eléyìí ni a ń pè ní almujrimun ọlọ́mọ́sí mi bẹ́ẹ̀ mọ́sọ̀ wọ́n náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti wá gbọ́ eléyìí ó túmọ̀ pé ẹni tẹ́lẹ̀ yìí bá ti ń bẹ lára rẹ̀ ń pé olùsẹ́lọ́hun iná nígbàtà wọ́n fẹ́ pàdé Allah subhanahu wa ta'ala jọbùn alkiyama bí ayà alkwan sì gbé wá fún wa inú kíyàn ó pàdé Allah subhanahu wa ta'ala muminan fayakun ma'al muminin fi jannatin na'im kíyàn pàdé ọlọ́run lé ẹni tí ó nígbàgbọ́ nú rẹ̀ tó mú ogbà àwọn òfin ọlọ́run ọba tí mú sẹ tí ó bẹ pẹ̀lú àbíkẹ́yìn ó sì pàdé Allah subhanahu ní kíni ní mujriman fayakun ma'al mujrimin ní ọ̀daràn tó ní ọwọ́ abẹ pẹ̀lú àwọn ọ̀daràn nínú náà jahim ọlọ́mọdé awọ ní àti ìwọ àti mi àti gbogbo ẹni tó ti padà mọ́ gbọ́ alákòókò yóò tábà ń gbọ́ra wa kí ló fún wa nítọ́ka ilé yìí òun náà ni ọ̀rọ̀ tí Allah subhanahu wa ta'ala sọ nínú al-Qur'an nínú suratu Taha oni dájúdájú innahu man yati rabbahu mujriman fa inna lahu jahannam la yamutu fiha wala yahya pé dájúdájú ẹn tó bá ṣẹ́rí padà sọ́dọ̀ Ọlọ́run ọba rẹ̀ ní ọ̀daràn dájúdájú ń bẹ fún ẹni bẹ́ẹ̀ iná jahannam Ọlọ́run má wọná iná yìí Ọlọ́run wá ròyìn bẹ̀ fún wa pé kìí ṣe ń tẹ́yẹ̀wò pé ti táwọn bákú ti jó dé rú ọ parí Ọlọ́run wọná Allah subhanahu wa ta'ala la yamutu fiha wala yahya aláwọn ẹni yìí wọn ò ní kú tó bá wọ ọbẹ̀ torí pé náà ìgẹ̀ ò ní kú àwọn tí mẹ́m̀bẹ̀ ní ò ní kú tó bí jẹ́ pé àìwá kú àwọn tí mẹ́m̀bẹ̀ ó ń túmọ̀ pé igi tí ń kó náà ò tí ìjó tán torí pé nínú tó jẹ́ kòkó náà òun náà òróró ara wọn ò ní tán ọyún ara wọn ò ní tán ọlọ́mọ́sẹ̀ ti wá bẹ́ẹ̀ ṣùgbọ́n mí nìkan ọ̀ràn àmọ̀ọ̀sẹ̀ àmì ọlọ́mọ́jà wọná lẹ́nu àìsúnmọ̀ọ̀sẹ̀ àmì ọlọ́mọ́jà wọná pẹ̀lú sẹ́wa àti wa àti lílójú wa lílo etí wa Allah subhanahu la náà ya wọ́n sì ní jáláyìí ó túnmọ̀ pé kò kú kóyè ni kò tí wọ́n wà mẹ́ eléyọ̀ wá yí ẹ̀dá kan ipò rí ti wà pé èyàn ò kú kò sì já láàyè alìpáwà náà Yorùbá náà mọ́ sọ lọ́rọ̀ pé wọ́n kọ́kọ́ jára ayé kò sé kí ni kò jérò ọ̀run àpẹẹrẹ tó súnmọ́ ẹni tí wọ́n ti dádùbúlẹ̀ kò lè jẹ fúnra ẹ̀ kò lè mú fúnra ẹ̀ kò lè mímí náà wọ́n fi nǹkan sọpọ́ọ̀tì ẹni bá wọ́n bá sọ̀rọ̀ yọ́mọ̀ wòrán kò lè pọ́n kò lè ṣe nǹkan kan èyí ní wù mí èyí ó wù mí èyí gbogbo àwọn tó wà ní kò bẹ́ẹ̀ ní ilé ìtọ́jú aláàárẹ̀ ọlọ́run bá fún wọn lálàáfíà yorùbá náà wọ́n sọ pé ah, kọ́dọ̀ wà lápákin ayé apákin ọ̀run pé kò jókòó kò sì jáláyì àpẹẹrẹ tó súnmọ́ ní pátàlì kìyàmà yóò jọrú ìta àti ẹ̀wì bákan náà ìpín alákọ̀ọ́kọ́ lélẹ́yìí ìpín alákọ̀ọ́kọ́ àwọn almujrimun àwọn ọ̀daràn ìpín ẹlẹ́ẹ̀kejì tàbíbẹ̀lọ́n kọ́lọ̀n kó fi wá síbẹ̀ àti wọ àtàwà olùwàmọ̀ ìyá ti mu'minan ẹni yóò tọ́bá pàdé Allah subhanahu wa ta'ala ńgbà tó dé tọ́bọ́ ti Allah subhanahu wa ta'ala ní àwọn eléyìí ń bẹ fún wọn táà ti tọ́jú kalẹ̀ àwọn ọ̀pọ̀ gíga àwọn ọlá gíga àwọn dáadáa tó ga inú àwọn dáadáa náà Allah subhanahu wa ta'ala wá mú díẹ̀ wá fún wa ń bẹ̀ kọ́lá ẹ̀kọ́ ti ẹ̀gbọ́ròyìn rẹ̀ kìí ṣe pé ọjọ́ ánsùrù pé ó gbó dáadáa ni Allah subhanahu wa ta'ala dákọ̀ tajiri min tati al'anihar iná ẹni aljanna tí a mọ́ gbẹ́bẹ̀ tí ó sáàrẹ̀ sáà mọ́ gbẹ́bẹ̀ tí ó sí pákàlẹ́kẹ sáà mọ́ gbẹ́bẹ̀ tí ó sí pọ́wọ́ orí ti ẹ̀sùfáyà kò sí pé igi tó rí kẹlẹ̀ yìí ń ju ògiri ń wọ́lọ̀ sí mẹ́ torí pé kí al'anihar

eléyìí ni ẹ̀san ẹn tó bá sáfọ̀ mọ́ ẹ̀mí ara rẹ̀ kọ̀dì aflaha man zakkaha wa qad khaba man dazzaha bákanáà eléyìí lẹ́sẹ̀fẹ́ tó bá sáfọ̀ mọ́ dúkìá rẹ̀ tí yọ sàká eléyìí láfọ̀mẹ́ tó bá yọ sàká tí yìí ọyọ sàká ti dúkìá ọyọ sàká mímọ̀ tí ń bẹ lára ẹni tó bá wá jẹ́ olùgbàgbọ́ òdodo inú wọn ó ti àwọn náà ló ti mọ̀ jẹ́ ashabul yamin tí Allah subhanahu wa ta'ala ń júwe fún wa ìpé ń gbàtí àwọn ashabul yamin bá wà aljanna tán látàrí iṣẹ́ tó lọ́n tẹ́wọ́ gbà lọ́wọ́ kó wá Allah subhanahu wa ta'ala ni wọ́n mọ̀ wá béèrè pa ara wọn lágbájá àrí lágbájá àrí tàmẹ̀dù àwọn ọ̀daràn láyé ọwá ni fi jannatin yataza'alun inú ọgbà aljanna ilé inú sọ́tù mudassir wọ́n mọ̀ wá béèrè lọ́wọ́ ara wọn pé àwa kírun àmọ̀rí lágbájá táàntọ́ tí ó kírun láyé tí ò kí lágbájá tí ó gbàwẹ̀ tí ó gbà àrí lágbájá tí ń digun jalè àrí lágbájá tó sọ tìnẹ́díṣẹ́ àrí lágbájá tó sọ ọtí di mímu pé kò sí ohun tó burú mẹ́ àrí wọ́n mọ̀ bẹ́ẹ̀ lọ fi where are those criminals àwọn ọ̀daràn wọ̀nyẹn ń kọ́ wọ́n mọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn ọ̀daràn yẹn náà nígbà wọn bá rí wọn yatasaalun anil mujrimin àwọn dàtán bá rí wọn tán pé a ah, kí ló dé ma salakakum fi sakor kí ló kó yí wọná iné ọlọ́gbọ́n àwọn náà mọ̀ wá fèsì àwọn ọ̀daràn yẹn pé kọlù lam naku minal musallin ló fi jẹ́ pé ẹni tí ó bá ti kírun tó bá ń bèèrè pé àwọn àti nínú àwọn tí mọ́ kírun wàlàmnákùn ló tẹ́ emil miskin àsínú àwọn tí mọ́ bú àwọn tẹ́bí ń pa láyé àwọn aláìní àsínú wọn ó tún mọ̀ pé ẹn tí ìbá títì kẹ́ aláìní náà kílò náà mọ́ jẹ́ máa lẹ́kọ́ ìdíyìn nínú àwọn tí mọ́ fẹ́sìn sàwàdà káàmọ̀ akẹ́nlọ ayé à ń rọ́fù ẹ̀ inú ẹ̀ làwọn wà àwọn tí mú ọ̀ránú ayé tí ò sí wọ́n kẹwọ́ pẹ̀lú àlámọ̀rí ẹ̀sìn ẹni wọ́n tún sàlàyé wá mọ̀ fi ṣe yẹ̀yẹ́ pẹ́lú wà làkọ́ bí ọlọ́run ni orí kékeré ọ̀wà sun bálálá yóò fi ọmọ tì sọ́dọ̀ ọlọ́run ohun tó jẹ́ ti fẹ́ fàyà ọlọ́run látàrí ọ̀rọ̀kún ọlọ́run bímọ Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ náà lẹ́ni tó bá ti jọ dáràn kò ní fi mọ́lẹ̀ tó bá ráwọn tí wọ́n sọ fún yóò ti máa sọ pé a ah, tí wọ́n làkọ́ bí ọlọ́run àbúrò ànẹ́bì kọ́dọ̀ lè fẹ́ wa tí wọ́n ni kọ́ sí mọ́mọ́ ànẹ́bì ni sallallahu alaihi wasallam ọwọ́n wọ́n kún náà mú kẹ́sìdìbò bí yọ́ bìdì ẹni tó bá tún ní ọ̀sá jíǹde kọ̀ sẹ́sàn inú kílò náà wọ́n ni bẹ́ẹ̀ làwọn wà títí àwọn òkírun àwọn ọ̀sánú aláìní àwọn onígbà pẹ́sẹ̀ ń bẹ àtà àtààna lìyàkìl títí tí kú fi dé bá wọn táwọn fi kú lórí bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala tó bá jọ́nà lọ́hùn ẹlòmí gbójúlé ọmọ àfáà mi òkírun ìyàwó àfáà mi òkírun kò múra dáadáa dáadáa kí o sí lọ́wọ́ ni a tó bá yẹn ọlọ́run ti ní àwọn tí ó sípẹ̀ ṣùgbọ́n alìsàfá àti òṣìrù rẹ̀ tàbí sallallahu ni pé ìsìpẹ́ tú wàálẹ̀ pé kọ́lọ̀ wọn ti ẹ̀dájọ́ tó ipá àkọ́kọ́ kójọ tí wàhálà gbogbo ẹnikẹ́ni tó bá kọ́ mọ̀ retí pé ẹni tí ọlọ́ àjẹ́nẹ̀ gan yóò ti fòró pé sáàbà ti ẹ̀lọ àjẹ́nẹ̀ bá àjẹ́nẹ̀ bí nẹ́ni káti ẹ̀ mọ́ bí táàgbà lọ lẹ́ni ó lè súnmọ́ Allah subhanahu wa ta'ala tí ọlọ́bẹ̀rẹ̀ ló bí rọrọ pé wọ́n lọ bá nílé Adam yóò kó ní èsè tèmi

bóyá general ẹ pè wọ́n ni àbíkẹ́lẹ̀ fẹ́ pè wọ́n ní okùn tó ga jù nínú àwọn agbófinró láyé tí kò tàwọn ànẹ́bí yìí sẹgbẹ́ tí wọn ànẹ́bí Adam nìkan ló là wọ́n láàrin tó kún àwọn tó já àwọn tó ṣe kíni olùlẹ̀ adìmìnà rúsùn nínú àwọn tí wọ́n lọ bá ń jọ́nà ẹ̀ lọ́hùn tí ó bá rí wúnakọ́ máa fi ọjọ́ òní èsọjọ́ tèmi iná ìlànà ìsàrọ̀sọ́lá fi nínú àdúrà mẹ́ta tọ́lọ́wọ́n ọba fóun òun ṣe méjì ọ̀pá kẹmọ́dọ́jọ́ gbọ́dọ̀ alkiyama òun ẹni àṣàfáà sàfáà ńláńlá ìtìpẹ́ ńláńlá níbẹ̀ ọlọ́run ọkọ̀ ànẹ́bì láwọn ọkọ̀ ọlọ́run kan tọ́lọ̀wọ̀ òfin mẹ́ni kankan àyàfi gẹ́yẹ̀ tí ó fi mànẹ́bì sallallahu alaihi wasallam àtàwọn ẹ̀yìn kan tọ́lọ̀run máa sọ̀rọ̀ kọ́ yá sí pè mí ń dá olóhùn ọwọ́ ní tòun ti bẹ́ẹ̀ àwọn tó bá jẹ́ títí pẹ̀lú ó sì fẹ́ fún pé wọ́n padà wàlìjẹ́ ní àfádàrí jù wọn onífàmáàtẹ̀ ń fa òun sàfá àtò ṣáàfihìn sàfá àti láńlá ní ọ̀sẹ̀ ń jọba nẹ́bì pin ṣùgbọ́n àwọn tíkẹ́ di pé ẹ̀yìn náà ti pẹ̀ ẹ̀yìn náà ti pẹ̀ ń bẹ fáwọn tó bá jáwọn ẹni rẹ kọ̀ọ̀kan lọ́kọ́fà wà náà síbẹ̀ àwọn sí aljanna ni àbíbò mi ọlọ́mọdé kìtì wọ́n já sí aljanna inú ayà mi náà ti ń tọ́ka fún wa sáàfi mọ ipò táwọn ọ̀daràn wà lọ́jọ́ fún dalkiyama òun náà ni kí Allah subhanahu wa ta'ala sọ fún wa pé ọjọ́ tó bá fọ́n fèrè wa nasiru al-mujrimina yawma'idhin suraqan yatakhafatuna baynahum in labista ila ashran tó bá dìde tó sáàtì ẹ̀lọ ayé ni sáàlòjọ́jọ́ kan lọ sáàlòjọ́jọ́ mẹ́wàá lọ ni ló fi jẹ́ pé a rí nú àwọn ẹ̀rí látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ọlọ́mọdé awọná tó tán bá ti ẹ̀jú ẹlòmí ìsinú náà tó bá wọnú náà tó tán kẹ̀ ní pé ẹjú sí wò kẹwàá wọ́n wá jù sínú náà wọ́n kẹ jù sí wọ́n yọ lẹ́sẹ̀kẹsẹ̀ pé yọ́kọ̀ ń bẹ̀ wọ́n máa bẹ̀ pé yabna adam akọwọ́ ma nabi adam alìrọ̀haita khairan kot ǹjẹ́ oró rẹ̀ rí láyé ǹjẹ́ ọgbádùn kẹkẹ rí láyé wọ́n yọ mọ̀sọ pé fayọkúlù láwọlọ́hì yóò ti mọ̀ búra torí pé ọpọlọ ti gbogbo ẹ ti parẹ́ wọ́n ti fọ̀máàtì gbogbo ẹ̀ yóò fọ́ lọ́n ni pé eléyìí ipò ọ̀daràn lọ́jọ́ fún dalkiyama ni ọlọ́mọsẹ̀ wa bẹ́ẹ̀ ọlọ́lọ́m sọ fún wa pé wọ́tọ́ gbọ́kọ́ gbọ́ wọ́tọ́ ọ̀bá ní gbọ́ ọlọ́ni wọ́n o ọ̀lẹ́ abẹ́ bá jẹ́ oníkẹ́ òsì wọ́n yẹn mọ́ jẹ́ ìjẹ́ta wọ́n ẹ̀fí rẹ̀ ti

ẹni ọba kó mọ́rógà ọyẹ kúwọ ní ẹ̀tọ́ bá délé kó ronú pé aago mélòó ni mo rìn báwo mo múra tó bí jẹ́ pé nígbà tí àwọn agbófinró ń kó àwọn èèyàn tó mọ̀ fi pé àfá ìgbọ́tẹ́gbẹ́ kan brọ́dà èèyàn kó láàrin wọn tẹbí yóò bá náà mọ́ sọ pé ìlú ní sí òun ní kíni òun ìsinilẹ́jọ̀ tó bá ti mú èèyàn pé wọ́n kó èèyàn pọ̀ máwọn alábùkù kan àwọn ọ̀daràn kan kẹ́nìyàn ní ọ̀chẹ́ẹ̀kì ara rẹ̀ ó lè múra bó ṣe tọ́

awárí náà àwọn àfáà wa tí wọ́n ń fi ìmọ̀ ọ̀tọ́lọ́hun tà nẹ́bì síṣẹ́ lórí àgbóyé àwọn sọ̀hábà tọ́jọ́ mọ́ kí wà àkọ́kọ́ lọ́dọ̀ nẹ́bì sallallahu alaihi wasallam àwọn ti ẹ̀ pín pé àwọn tó jẹ́ àwọn ọ̀daràn káwọn ó sì gbìyànjú wọ́n wá kójọ tó mú wá lẹ́yọkọ̀ọ̀kan lẹ́yọkọ̀ọ̀kan pé kò ìsúnmọ̀ pé àwọn náà tó ti kọ́fà gbogbo ẹ̀tán wọ́n wá kó ìran ọ̀daràn 46 yọ ìgbẹ́gbà táwọn tó

ọ̀daràn ni obìnrin tí múra bí ọkùnrin ọ̀daràn ni ẹni tó gbọ́ríkò ní alukuran ọ̀daràn ni ẹni tó jálàbà gbé ebú fáwọn tí wọ́n jọ ń gbé yálà ládùúgbò ọ̀daràn àbínú ìlú àbíbiṣẹ́ ọ̀daràn lòun náà olùṣèbàjẹ́ lórí ilẹ̀ àbẹ́ntí jẹ́ rò mẹ́ pé ìsìlámù ò lè gbalẹ̀ lọ́la fa ọ̀daràn tó lòun náà nígbàtí báwọn àfáà ṣètò ẹni tó ní mímọ̀ gbọ́ orin mímọ̀ kọrin ọ̀daràn ni ẹni tí fi sọ̀hábà sí yẹ̀yẹ́ ọ̀daràn ni wọ́n wá tó lọ bẹ́ẹ̀ wọ́n lólú ìyàwó rẹ̀ pẹ̀lú ọ̀daràn ni àfáà tí ń ṣe kútùbà tó sọ mímbàr dílé pè tọ́jẹ́ pé kèése ẹ̀nà tí ọlọ́run gbọ́

tí ó bá ti mọ́ sọ́ngbà ní pé ohun tó bá fi múyàn tó bá kọ́kọ́ bá rẹ̀ wí tó bá bí rẹ̀ wí pọ́lọ̀ tó bá nẹ́bí pé wọ́n à ń zír bí àṣírọ́tàkẹ́lẹ̀ akọ̀rọ̀bí sáfọ́wà táwàjọ́ mọ́ kí wà bírin tí àwọn yọ́ da alìmọ̀ pé akọ́kọ́ ṣe ìkìlọ̀ fáwà táa ara wa táa jọ ń sọ̀rọ̀ fáwọn èèyàn tí wọ́n ń tẹ́tí sí wa àbúwọ̀ náà tí wọ́n náà rọ̀kà pé mọ̀ tí mọ́ kọ́ yìí mọ́ fẹ́ kí n jẹ́ tí ọmọ sọ̀rọ̀ láàrin àwọn èèyàn wọ́n fi wá ní ọ̀dá ni al'alimu alja'il àbí ká pé ẹ̀kọ́ ọmọ òwò pé á oní mímọ̀ aláìmọ̀kan pé tó ọjọ́ra wọn tó papọ̀ jọba sọ pé alààyè òkú wọ́n wá ní ó sì dédé ìyẹn lè jẹ́ alim tí ó sì jẹ́ jahil yóò jọ ní mímọ̀ ṣùgbọ́n yóò jẹ́ aláìmọ̀kan tí ò ní mọ fálù kò ní mọ torí ohun tóhun torí ẹ̀kẹ́kọ̀ọ́ kò ní kò ní mọ sẹ́ta àfi mímọ̀ sí kò sì ní mọ̀ pé ìfi mímọ̀ síṣẹ́ òun ni ó jẹ wọ́n pé yẹn ní onímímọ̀ kíkẹ́ ìsorí ahún nìkan yọ́wà sun bá ó kí pé ọ́dá àdínáì rẹ ní sàtífíkẹ́ẹ̀tì tó ní àpò ní ìwé ẹ̀rí àpò malkùránì ìkà àpò màdíjà nẹ́bì ìkà àpò gbédè lárúbáwá ṣùgbọ́n lóòótọ́ onímímọ̀ ní ọ́ ṣùgbọ́n onímímọ̀ kíni onímímọ̀ àsìnilọ́nà tọ́jẹ́ kó kí lọ́nà ìtúni pé al'alim aljahil au al'alim almudil wọ́n wá ní tanirú ẹni bẹ́ẹ̀ òun náà lẹ́n tọ́jẹ́ pé yẹrtẹ́lì zíyà al'ulama au libasa al'ulama yóò dá so àwọn àfáà bóra so ní mímọ̀ bóra aṣọ gbogbo wa lò aṣọ gbogbo ويخرج على الناس بذي العلماء tọ́bẹ̀ jáde lọ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú yóò gbé asọ́pá àfáà ni wá ní ó gbé jáde ولكنه في الحقيقة ṣùgbọ́n nù àkíkà nípa àpá àbẹ́yàn tẹ́rí إذا وتن بميزان الكتاب والسنة فهو من أجعل الجهلاء لا إله إلا الله onímímọ̀ ìmúra rẹ̀ yìí tàbẹ́ fi wọ́n sí àti iṣẹ́ tó lọ fẹ́ ṣe wọ́n ni àà ipò àkọ́kọ́ ní ó wà ní àwọn òpin ní àwọn aláìmọ̀kan wọ́n ni eléyìí là ń pè ní al'alim al-ja'il aw al'alim al-mudil wọ́n eléyìí ewu ni ó lọ́jẹ́ fáwùjọ wa kódà fi jẹ́ pé inú àdíjì Abu Dharri al-Ghifari radiyallahu anhu táwọn onímọ̀ tẹ́ sọ̀rọ̀ nípa àdíjì yẹn pé dáàpù díẹ̀ ń bẹ́m̀bẹ̀ ṣùgbọ́n wọ́n rí ásàrù mí wọ́n rá àdíjì mí nù Sahih Imam Muslim àtàwọn àdíjì mí tóró lágbára ló fi rá àfáà mi wọ́n hà sánà rẹ̀ àwọn mi sọ àwọn jọ́rin lọ àtànẹ́bì sallallahu alaihi wasallam lọ́jọ́ kan ànẹ́bì lọlé rẹ̀ òun wá gbọ́ta ànẹ́bì sọ báyìí pé ghayru dajjal akhwafu ala ummati aw akhwafani akhwafuni ala ummati min ad-dajjal pé a ah, nǹkan tó yàtọ̀ sí dajjal tó yẹ pé kò sí fìtínà tó tó dajjal tó bá di kẹyìn ayé ṣùgbọ́n títún ń pàmì láyà ni ànábì bá dákẹ́ àbúzẹ̀rì wá ní ìgbàtẹ́rù wá ń bá ọkọ̀ wọ́n ìpánẹ́bí ọwọ́lé òun ní gbọ́rọ̀ ìyẹn kọ́ complete òun wá ní wà nẹ́bí sallallahu alaihi wasallam kí ni wùtọ́ ń páyà rẹ̀ lórí àwọn àlúmà rẹ̀ ju dàjáàlì lọ sàkó sallallahu wasallam ti kọ́ wa láwọn ohun táàmọ̀ wí inú tàbá ń ti sọ láti màsí ìdàjẹ́l ìbẹnu tánẹ́bì ní káwàsọ̀kó ń bẹ̀ kódà inú àsàlátù sáà náà ni pé táyé bá ń parẹ́ lọ táyé bá ń dókun lọ àwọn yóò ti yọ afọ́nufọ́ra àwọn ọ̀tí ẹ̀ náà ti pín kẹ́kẹ́ ń jẹ́ bẹ̀ mọ́ ló fi jẹ́ pé yóò kéré ní mùsùlùmí tí ó mọ àkárù yẹn gẹn tí ó tẹ̀ mọ́ sí lẹ́yìn ti mọ kẹ́jú ni ó ti mọ parẹ́ náà ọpọlọ rẹ̀ pé inú àmì ipáyé ń tí wọn ní rántí pé kẹ́kẹ́ mẹ́ta níbi ju ètí ń jẹ́ dàjáàlì mọ́ dépò kí wọ́n pa wọn tọrọ

torí pé kíni ẹn tó bá já sáájú nù mímọ̀ sáhùn oláàfà wọ́n ni ẹni yóò jẹ́ ìmáàmù fi dọ̀lá láti yẹ́dù òmìnà sí ilà kulli sharr yóò jẹ́ jọmọ̀ pàwọn yẹn lọ́bí gbogbo aburú ó sì léwu fálẹ̀ umar yìí anẹ́bí ó fuwá lára ń bẹ̀ ọláwọn yẹn tí ọmọ jáde ọjẹ́ ọjẹ́ ìjọgbọ̀n òun lẹ̀ lásán tà ní ríra wa àbọ́jẹ́ ìsáàmọ̀ ríra wa àbí àwọn tó ti ẹ̀kọ́ ní Facebook ní Twitter ní kiri ta ń bọ́ta gbàkùn sọ̀n tó wù wọ́n bọ̀ wá sílẹ̀kọ̀ aburúkú àwọn èèyàn sáàdẹ̀bì ti júwe fún Allah subhanahu wa ta'ala títí tí ò fi ní kù fáwọn èèyàn mọ́ láwọn tó mọ̀ òkè àfáàgbà nínú ìlú yìí nì àfáàgbà ládùúgbò yìí nì tó ni wá jẹ́ pé eérú yóò mọ̀ wá wọlé dena tí ó sì nílè ṣiṣẹ́ náà àgùntí ọmọ oró ní ẹkù adébísọ̀lọ́wọ́ sálàm ní tó rí wá mọ́ mú àwọn aláìmọ̀kan lásáájú wọn wọ́n mọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn àwọn ọmọ fún wọn ní fatuwa ọmọ fún wọn ní dájọ́ àwọn ọ̀sọ̀nù wọ́n tún mọ̀ sàwọn èèyàn náà nù ọlọ́mọ́sàwábẹ̀ ọwá ni ìtawápè ní al'alim al'ja'il tó jẹ́ kẹ́nà àwọn ọ̀daràn tó dá ní tàbí mọ̀kọ́ kẹ́nà àwọn ọ̀daràn ni nínú àwọn tọ́lọ́kọ́ dájọ́ lé lọ́jọ́ gbónà alkiyama iná yẹ mẹ́ta tánàbí dákọ ni àfá onímímọ̀ tí fọ́ rẹ̀ ó tú tí ọmọ sẹ̀sí ká gbogbo ayé ọlọ́mọ́sàwábẹ̀ ò Amin ló fi jẹ́ pé a ní àníyàn tó dáa àwátá fẹ́ kọmọ wá kẹ́kọ̀ọ́ kí la fẹ́ torí ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ àwátá àti kẹ́kọ̀ọ́ àwátá ń kọ́ lọ́wọ́ ẹni tó ti kọ́ ọ̀tán tó ti ráyè ibi tó fẹ́ lò báwo ló ṣe lò kí lọ fẹ́ fi ṣe kí là níyàn rẹ̀ wọ́n sá gbìyànjú tó ni wọ́n wàá fi kọ̀rọ̀ tiẹ̀ ó fi ilẹ̀ fọ́lọ́n ọ wàá fi ìhun náà tó nítorí táyé ni ó fi ilẹ̀ fọ́lọ́n torí pé kí ni Ọlọ́run ti sọ fún wa tẹ́lẹ̀ pé bá sọ́ jáde lẹ́nu àbá pa mọ́ tẹ́lẹ̀ òun ti mọ́ ti bẹ̀rún ẹ̀mí wa lórí wá jẹ́ pé ẹn tó wá jẹ́ onímọ̀ tọ́jẹ́ onímọ̀ asọ nínú tọ́jẹ́ ọ̀daràn yìí wọ́n ni yóò mọ̀ jẹ́ ọ̀daràn lójúpọ̀nà mẹ́rin pé al'alimul mudil mujrimun fi haqqi nafsihi ọ̀daràn ni ó sẹ́ra rẹ̀ gan ọ̀daràn mujrimun fi haqqi nafsihi yóò jẹ́

mujrimun fi haqqi ummatihi al-islamiyya yóò tó ajé ọ̀daràn sí alhumma nabi sallallahu alaihi wasallam gbogbo musulmi lápapọ̀. tó pé ìta kò ní ti nẹ́ẹ̀sì ni pé eléyìí kó musulmi àtẹ́ntọ́ jẹ́ musulmi sínú ìta wákò ní ummatihi al-islamiyya yóò jọ daràn sọ́dọ̀ àwọn musulmi tó yọ mọ̀ misrepresenti islam àwọn wákò ibá fà náà ni ló fi jẹ́ kókó dàbí kò ayé tó bá fẹ́ kúkú ayé ń gbà míì tó bá ti mú mùsùlùmí kan ó lè mọ̀ jẹ́ Yusuf ó lè mọ̀ jẹ́ alifata àwọn wà pé mùsùlùmí ti wà ń bẹ̀ ó ti gba slọ́ọ̀tì àwọn mùsùlùmí àwọn mùsùlùmí ṣùgbọ́n ìlànà wà mọ̀ pé sáà sí wọ́n ti sìnyàn mú fún wa wọn ò bí wá pàpàdé ká múyàn wá torípò lásán Islam ẹ̀kẹ́ níbẹ̀ ni pé yọ́ wá jẹ́ mùjírímù fi ákì nafzi yìí mẹ́ta náà ni títà lákòta wá ní yọ́ jẹ́ ọ̀daràn sí ẹ̀mí ara rẹ̀ eléyìí ni pé ọ̀nà wọn gbà jẹ́bẹ̀ lè annahu yata'allam li ghayri llah tó pé ọkọ́ ìmọ̀ yẹn kìí ṣe pé torí ọlọ́run torí pé tí ọba sáwa àwọn ọba wa ló pilẹ̀ rẹ̀ ilé ọmọ bíjà láàrin àwùjọ èmi ní sọ ìwọlọ́sọ ẹ́sì gbé wà tí fún lágbẹ́já mítẹ́mi ń bẹ́ńlẹ̀ yọ́mọ̀ wá fáwọn yẹn ẹ̀sìn látàrí bẹ́ẹ̀ sọ ẹ̀tọ́ sọ dé ìwọ̀ sọ ìwọ̀ di ẹ̀tọ́ wá sọ nǹkan ẹ̀tọ́ di tí ọ̀bá ti ẹ̀lẹ̀ lánú kó pé ilé ìwọ̀sán yẹnyẹn yóò kọ́kọ́ láyè kẹ́kẹ́ mẹ́ẹ̀sì sàwọn tí a bá jí níkọ̀ láyè kẹ́kẹ́ mẹ́ẹ̀sì àwọn ẹ̀dì fẹ́ẹ̀sì tí wọ́n ṣe bẹ́ẹ̀ sì ni òun ni ìjọ́daràn rẹ̀ níjọ sọ ohun tí ọ̀tọ̀ jáde nínú ẹ̀sìn ọlọ́run torí pé ayé ní wá ọfẹ́ táwọn èèyàn lọ́rùn látàrí bẹ́ẹ̀ yọ́ wàá sọ àlìjẹ́nà yọ́ sọ déèwọ̀ fúnra rẹ̀ ó lè jẹ́ wọ yányán kí ò níwọ̀ tó bá jẹ́ pé ìwà rẹ̀ yìí sọ di káfírù tàbí kó sì sẹ́lẹ̀ wọ̀ fúngbà díẹ̀ náà tí ó fi expose ara yóò subject ara rẹ̀ sí ìbínú Allah subhanahu wa ta'ala kẹba Nabi sallallahu alaihi wasallam sọ fún wa pé ẹni yóò tó bá kọ́ ìmọ̀ bó wa ta'ala kí ọ̀wá wa torí ẹ̀kẹ́gbẹ̀ẹ́jọ́ torí ayé Ànábì sallallahu alaihi wasallam ní kò ní gbóòrùn aljanna àbọ́tẹ̀ wá kọ́mọ̀ yìí nítorí kó lè mọ bá wọn tó jẹ́ àwọn àfáà tó jó ní mímọ̀ kí ṣe fánfà àbí láti mọ fi gbọ́ngbọ̀ ẹnu àwọn tí wọ́n jẹ́ àfáà láti mọ fi rẹ́ wọn jẹ àbí láti kókó lè mọ darí wádọ̀ àwa náà lókàlùkù fi ń dáhun tó wùúlẹ̀ nǹkan kó ní ọ̀dájà máa tẹ́lẹ̀ ọlá ní ọlọ́run ó fi kó sínú àlìjẹ́nà ọlọ́mọ sì ti wá bẹ́ẹ̀ àtiwọ́ àtiwọ́ eléyìí ní ẹláyà náà alukur'an tọ́lọ́run fi rú ẹni bẹ́ẹ̀ wé kẹ́tẹ́kẹ́tẹ́ tọ́jẹ́ pé bí kẹ́tẹ́kẹ́tẹ́ bá ru òun yóò tó lérù ọ̀wọ̀n ní sàǹfààní ń ó rù fáwọn tí wọ́n sàǹfààní látara rẹ̀ ni kódà nẹ́bi fi rú ẹni bẹ́ẹ̀ ó fi wé àtùpà kándù tí ọmọ ọ̀sẹ̀ mọ́lẹ̀ fáwọn èèyàn tí ó sì mọ́ jó ara rẹ̀ èyí náà jáwó bá òyìnkú kándù ọ̀gá tó ẹ̀yìn ó fi taná iná yọmọ wúlò fún yín ẹmọ̀ lò ẹmọ̀ lò gbọ́bẹ̀ yìí ṣe ń lò tẹ́fí sáǹfàní yẹn òun ìparun sì ń dé báhùn yọ́mọ̀ yọ́ yọ́mọ̀ yọ́ yọ́mọ̀ yọ́ lọ bẹ́ẹ̀ lànẹ́bí sọ̀rọ̀ sọ́lẹ̀ lọ́fà pẹ̀rẹ̀ ẹrú ẹni bẹ́ẹ̀ fi wé fún ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta tó fi jẹ́ pé ẹni yìí ọjí ọ̀dá rẹ̀ fẹ́mi ara rẹ̀ òun náà ni pé lè annahu yohannes ma yaqul torí pé ìyọ́ ọmọ ìyapa ohun tí ń sọ lẹ́nu jáde tí sọ fáwọn yẹn báyìí lọ́lọ́run wí báyìí lànàbí wí ìṣe rẹ̀ rẹ̀ náà kájọ tẹ́kì ara wa gbogbo àwa tá mímọ̀ a ń sọ pé wà sí ti pọ̀ lóòótọ́ pé kọ̀ lápa ṣùgbọ́n ohun tó gbajúmọ̀ jù lọ́dọ̀ àwọn àfá òní mímọ̀ ni pé tí ẹni tí máa ń sọ yẹn tí ọ̀bá lapa lára rẹ̀ kò ní lapa lẹ́mí àwọn yẹn tí yẹn sọ fún ni wọ́n fi mú àdísì ìtàdé sọ fún wa sẹ́yìn pé inú ẹni tó lọ́wọ́ kọ dájọ́ lórí àfá mbẹ́mbẹ́ tí fọ́n rẹ̀ ó tú àwọn ọmọ akọjá lọ pé á ah, àfá lágbájá lágbájá kí ló dé ibẹ̀ yìí lẹ́ sọ báyìí fún wa láyé ọ̀rọ̀ ń ṣe já sí báyìí pé alam ta'mur bil ma'ruf wa tanha 'anil munkar sẹ́ntẹ́n sọ fún ọkọ̀ ìlọ́dà láyé yíò dání yọwà kí bẹ́ẹ̀ ni fún ẹ̀rẹ́ náà jú rẹ̀ kúntù ámìrù bil ma'ruf in pàṣẹ lóòtọ́ pé dáadáa ẹmọ́ sí dáadáa yìí sì ń sí lọ́wọ́ mi wà bàjẹ́ lákín níbi wà bàjẹ́ yẹn wà àtíhì èmi sì ń sí èyí tí onímọ̀ òun náà ni pé yọ́ mọ̀ fún wọn ní fatuwa tí ó sọ wọ́n nù ní tó fẹ́ gbé jáde lọ́rọ̀ lẹ́nu kò ní wádìí rẹ̀ tó bá ti dùn báyìí ọmọ kàá lọ náà ni yóò fi ti sọ́dọ̀ ànẹ́bí ohun tàn nẹ́bí ọ̀sọ́ àfáà ní oúnkàlùkù wa náà sàmọ́ gbọ́ láwùjọ lẹ́nu ẹn kọ́dà tẹ́lẹ̀ ní ìpùrọ́mọ̀ Allah subhanahu wa ta'ala kódà lórí ìrun ọlọ́run yóò àyè jólẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láwọn kan tó gbà láwùjọ wa eléyìí ló fi jẹ́ pé yọ́jọ́ ọ̀daràn sí àwọn èèyàn tó ń tó bá ní sọ fáwọn èèyàn ẹni tó jẹ́ mùsùlùmí àbẹ́ni tó jẹ́ mùsùlùmí pé ìsìláàmù ah, náà ló ní wó ṣe báyìí ìsìláàmù náà ló ní wó ṣe báyìí

torí pé ayàl kọ́rọ̀ lóbi wá fún wa pé a pé ẹ̀yin èèyàn ẹjẹ́ ẹmọ ọjẹ́ lórí ilẹ̀ nǹkan tó jẹ́ nǹkan ẹ̀tọ́ tó jẹ́ nǹkan tó dáa tí ó sara yín lórí ṣùgbọ́n wala tattabi'u khutuwati shaytan innahu lakum aduwwun pẹ̀lú aburú àti nǹkan tẹ́mí kọ̀ bákan náà an taqulu ala Allahi ma la ta'lamun ohun tẹ́ ẹ̀mọ̀ ní ó kẹ́mọ̀ dá sí kẹ́mọ̀ sọ ń pa ọ̀rọ̀ ìsìn ọlọ́run ara fẹ́ ìsùlélẹ̀ yìí torí pé ìdásí ọ̀rọ̀ ẹ̀sìn ilé ìṣẹ̀lẹ̀ láyà nẹ́bí sallallahu alaihi wasallam tánibí ti bá wọn sọ̀hábàwì ẹnìkà tó ní ọgbẹ́ lórí ọdágbò lórí tó lágbára tẹ́jẹ̀ ń dà iná ọ̀rọ̀ tí a fa ìbùnà bá ti gbé jáde tó fún àrò rẹ̀ ọwá sùn ọwá lálàá pé èèyàn dọ́dọ̀ obìnrin nǹkan ọmọkùnrin wá jáde lára rẹ̀ káàkiri kó ti dáná àwọn tí wọ́n ń lò pé tọ̀ báwo lòun ó ṣe o ṣé ìwọ̀ jẹ́nẹ́bà náà ní ó sì dásìkò òtútù mú ọgbẹ́ ti ń bẹ lára rẹ̀ àwọn lọ́wọ́ wù ẹ̀ náà ni o arákùnrin bá wọ jẹ́nẹ́bà pẹ̀lú omi tó tútù ọwọ́ ẹ̀ bọ́tubọ́sálì kìyàmà nìyẹn ilé bẹ̀rẹ̀ súnà Tirmidhi súnà nàfà dárì ní àtàwọn tíra mi wọ́n wá fà nẹ́bì ní rokotọ̀ báyìí báyìí ló ṣẹlẹ̀ o àwọn aláwáyá ló fún fatuwa ànẹ́bì ní wọ́n fi àìnímọ̀ nǹkan ẹ̀sìn fún nídàájọ́ pé ọ́tọ́ báyìí ni kó ṣe wọ́n ti fi pa ìpé ìbẹ̀nú onímọ̀ náà tó ti sọ̀rọ̀ fi pààyàn ṣe bá àwọn kan àwọn wàhálà tí ń ṣẹlẹ̀ lágbàáyé lónìí ẹ̀súríà ni ogun kan ṣẹlẹ̀ ní protest ni àwọn kan sọ fáwọn yẹn pé ẹpa lágbájá kódà ọlọ́run bẹ lẹ́yìn yín màláìka ń bẹ lẹ́yìn yín láwọn orí ẹ̀rọ agbágbé láàfà tọ́pẹ́ àwọn ni wọ́n ti àwọn èèyàn di pé ẹ jáde ìlú ti ń dẹ́ tẹ́lẹ̀ ẹbọ́ta ẹbànkẹjẹ́ ẹlẹ́jọba yíkó mẹ́ tí wà láwá fi dénú ayé lẹ́ni tẹ́kù àwọn ní ò lè gbébi tí wọ́n sọ̀rọ̀ pé kí wọ́n dàrú ibi wọ́n bí wọn ò lè gbébẹ̀ ibi wọ́n ni wọ́n dàrú lẹ́kọ̀ọ́ sí gbé fún wọn wọ́n pa náà ẹni máa pẹ́ sánẹ́bí ò sépè kò sépè pé pàdé mi sàdọ́ àgẹ́ pé ẹni tóun bá sépè fún àbóhun bá ọ̀hún sẹ́bílé tí ọ̀bá lẹ́tọ̀ sí kọ́lọ̀ ọmọ bóhun yìí sí àdúà ló fi jẹ́ pé à ní pé èpè ìbáwí lànẹ́bí sọ̀rọ̀ ọ̀sọ́làm fún ọ bẹ́ẹ̀ náà sì ní ni ó ti ni ó pa gbogbo wa nígbà táwọn àfáà ń sàlàyé rẹ̀ tó pa nẹ́bí ọlọ́run ògbóǹde lọ́lọ́rọ̀ burúkú ànẹ́bí wa kírétù wọn ò lè béèrè ìsáàlẹ̀mù ya alẹ̀mù nígbàtí wọn mọ̀ tó túnmọ̀ pàwà náà pé a fẹ́ pìrìsẹ́ntì kankan ọ̀rọ̀ kan lọ́rọ̀ ẹ̀sìn ká tó súnmọ́ àwọn ẹlòmíì tá bá wò pé a ti kọjá ẹjọ́ ti ẹ̀fí ẹnì kẹ́kọ́ bi ká tó tẹ̀síwájú nínú àwọn tíra tá kó kalẹ̀ torí iye èèyàn tó kójọ níbi tá a ti ń sọ̀rọ̀ a lè rí wọn kójọ mọ́ papọ̀ pàdé níjọ́ míì ó lè jẹ́ àtàlì kìámà ó fi dé alẹ̀mọ́ bẹ́lú mi pàdé bẹ́lú ìdènà òkà ló ti sọ́kú sọ ni àbórí ẹ̀rọ agbágbé lórí sọ́ ni àbórí ayé yìí tó ti sọ́ gbogbo èèyàn tó kójọ ọbẹ̀ ò lè sàwọn lẹ́sẹ̀ jọmọ́ tó yẹ kóhun tí wọ́n sọ fún ní ọmọ lò káàkiri tó yẹ kí ẹ àníbi ah, ah, ohun tí ọba ṣe àníbi wá kọ̀rẹ́ tó mọ́ sọ fáfáwà lẹ́fẹ́ pẹ́lẹ̀ kọba ní àmọ́ ah, tí wọ́n ń ká ní tàtàrù títà sáàdù wọ́n rí mọ́ gùn wọ́n wá láà ní wọ́n àníbi wọ́n ìnáma káàna yàtí àyàtà yàmàmà àníbi ni a pẹ̀lú jẹ́nẹ́bà tí ń bẹ lára tó sì fẹ́ tún àsàlùwàlá àti jẹ́nẹ́bà ó sì tàyámù ó ti tọ́mọ́ yóò gbọ́wọ́ lè yóò sì gbọ́n ìdọ̀dí yóò yóò fi lura kúkú yóò sì fọwọ́ yóò fi kóra wọn yóò fi ọwọ́ àtẹ́lẹwọ́ ọ̀tọ̀ tún pa ẹ̀yìn ọwọ́ ti àtẹ́lẹwọ́ òsì yóò fi pa ẹ̀yìn ọwọ́ ti ọ̀tún pẹ̀lú ojú ọwọ́ rẹ̀ dọ́rùn ọwọ́ rẹ̀ yóò fọwọ́ ọ̀tọ̀ tún ẹ̀ẹ́sẹ́ bẹ́ẹ̀ yóò sì fọwọ́ yóò tún fi bọ́ ojú ọba parí ó ti gbé ìtọ́jẹmọ́ ọ̀la ní jẹ́nẹ́bà kó lára rẹ̀ ó ì tó ti rọ́pò kọ́sàlùwàlá tó kọ́lífàì láti fi ṣe torí pé nú ọlátọ́lọ́run sí fánẹ́bì àníbẹ̀ ọlọ́run sí gbogbo orílẹ̀ fún ìyàtọ̀ sáwọn àyè tánẹ́bì kà pé àìsọ̀sọ̀ láti mẹ́ ọlọ́run sí ẹnimọ́ fún mi pé ká mọ́ ọ̀sọ̀ láti mẹ́ ó ìtúsẹ́ fún mi ní ìmọ́ra ìmọ́ra tánẹ́bì pé inú ẹ̀ láti tàyámù bákẹ́ntà bá sì gbọ̀sẹ̀ tán ká fi ìpẹ̀ fọwọ́ nígbàtà bá sábà tán kò sí ohun tó mọ́ tó kọ́dọ̀ ọ̀sẹ̀ òṣìṣẹ́ rẹ̀ tó pé yọmọ̀ bẹ́lábẹ́ pé àtẹ̀lé súnà kọ́dá àwọn tó jó ní mímọ̀ ayé nẹ̀ lónìí sọ pé inú nǹkan tí wọ́n fi fọwọ́ tí wọ́n mọ́ lẹ́yìn ìgbọ̀nsẹ̀ kò séyìí tó tó yé pẹ̀ tí ó jọ mọ́ tó tẹ́lẹ̀ ìṣkọ́ sallallahu alaihi wasallam lábẹ́ bẹ́ẹ̀ náà ní ara pé annabi ní ọlọ́run tún ṣe yẹ pẹ̀ ní ìmọ́ra ní nǹkan tá a fi ṣe mọ́ra fún mi kọ̀kẹ́ wọ́n ọkùnrin wọ́n tí ń ṣe bí obìnrin gbà tó ti ń wọ́n lásọ̀rẹ̀ ń gbálẹ̀ ọkọjá àkókósẹ̀ rẹ̀ ọ̀ntẹ́ mọ́lẹ̀ ẹ̀yìn jàlàbíà ni agbádá ni àti ẹ̀sọ̀ kẹ́ńjọ́ kẹ́kọ́ kódà àti láwà ní ẹlòmífẹ́ lè darí mọ́lẹ̀ wọ́n bàtà wò ní wáyọ ní èèyàn káwà bínú ọlọ́run kámọ́ sọ tọ́tọ́ tọ́tọ́ òun náà bá ń wọ́lẹ̀ okó sí látàrí báyìí àlébì ní aṣọ tó gbìnrin pẹ̀lú tó bá ti yóò tó lè kó pé aṣọ ilé àwọn tó bá ti rìn bí iyèpẹ̀ tó bá ti kó yèpẹ̀ báyìí aṣọ ní tó ti kírun bí ò tí fọ́ pẹ̀lú omi sallallahu alaihi wasallam anábì ni a ó ti tó kó ṣe báyẹn káwa máa ti fatuwa láì nímọ̀ tàbí kàkẹ́ mọ́ dúró bí tí mọ̀ wá wọn eléyìí a mọ̀ kó báwọn èèyàn á sì mọ́ láti sọ̀rọ̀ tán bá ti bí wọ́n lọ́rọ̀ wọ́n sọ pé ah, àwọn ọmọ ò ọdá alápẹ̀ẹ̀rẹ̀ ká fún alápẹ̀ẹ̀rẹ̀ tàbá fẹ́ jọ́dá rẹ̀ gbogbo ẹni tó jẹ́ pẹ́ tó kọ́kọ́ ẹ̀kọ́ alùkùrán tó ń kú wọn ní aláàfà àbáwọ̀tá jẹ́ ọmọ kéwú ìrẹ́nsì àwọn ọmọ kéwú bí rúmi ká dọ́dọ́ pé ni wọ́n á bí ah, ojú ọ̀tí ẹ̀ tí ó abíọ́ níwọ̀ ọmọ àá ah, ó ní lakin al-mala'ika lam tastahina qalat àwọn màláìkà gan wọn ò ti júnjọ́ tọ́lọ́n bí wọ́n béèrè wọ́n sọ pé subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim ọlọ́run àmọ́ ò àfihàn tó bá fi mọ̀ wá ọ̀dà àpẹẹrẹ mi kọjá tó bá yàtí táàdù sí ní ẹ̀tàmọ̀ tẹ̀síwájú ní ọjọ́ mẹ́jọ òun náà ni pé àfáwà ibn Umar radiyallahu anhu wọ́n bí wọ́n ní bèèrè lọ́jọ́ kan ọgbọ́n Umar ní la'alam ó ní lẹ́yìn náà ìgbà tí wọ́n sọ pé mọ́ tán tẹ̀pẹ́lú ní ìtọ́ ọba ní ìmọ́ ara rẹ̀ ọmọkó tí ó pé á ah, láàrin ọ̀pọ̀ èyí mo ti á sọ pé mọ́ chẹ́kì ara rẹ̀ ọ̀daràn ẹ̀mí ọ̀daràn ṣètọ́ ní darí èyí tí ẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ bá ti wà ń bíbẹ̀ bá ti wá ní kápẹ́ àmọ́ ah, o ah, á ń táwa mọ́ ń o ń tí ẹ̀ gbọ́dọ̀ sọ nìyẹn Ibn Umar wá bákan náà tó wá bíbẹ̀ náà sá wọ́n bí ní bèèrè olóhùn ọmọ inú rẹ̀ wá ń dùn àfáà ní bẹ́ẹ̀ ni inú ibùnà òun lárùn dùn torí pé kíni lè anna òun tásọ̀rọ̀ alẹ́ ànáfsì torí pé ó ti ṣẹ́gun ẹ̀mí rẹ̀ ó ti rárẹ̀ sí lórí ẹ̀mí rẹ̀ lọ́nà wo torí pé èṣù ní mọ́ pààyàn láti ṣètọ́ ni amúrùka òye fáwùka lè náfi yẹ lè sọ́ọ́bà kẹ̀kẹ̀ lọ́pọlọ rẹ̀ fi ṣẹ̀dájọ́ yẹn ìṣọ́ ọ̀fẹ́ kún pí ọ̀rá láìmọ̀ kan wọ́n ní ìmúdájọ́ wá bákanẹ̀ ẹ̀mí jí mọ́pàá láti aburú òun náà mọ́sọ fún pé sọ fún ah, dalóhun báyìí tọba ti rádi pé yẹn ah, o o ti ṣẹ́gun ṣètọ́n tí ń sọ fún ọ pé mọ́jí wọ́n àti ẹ̀mí tí pààyàn láti aburú tí ọmọ sọ fún wọn pé wí báyìí wọ́n ní eléyìí ló múnú Ibn Umar dùn pé ah, òun ṣẹ́gun ọ̀tá méjì ọ̀tá Ṣaitan tó fẹ́ kó wọn mọ fíro ohun ẹ̀lẹ́ntọ́ mọ gbogbo nǹkan àti ọ̀tá ẹ̀mí tí wọ́n pa láti aburú tó fẹ́ kó wọn sọ wa inú àfọ́ àlápẹ́ra àdúntà pẹ́ra gbogbo nǹkan tó yé pè léwọ̀ ká pè lẹ́tọ̀ọ́ èyí tí ó jẹ́ èyí tó sì jẹ́ ẹ̀tọ́ kámọ́pẹ̀ ní èèwọ̀ bákan náà tàbá fẹ́ gbé ọ̀rọ̀ jáde gbogbo ń tàbá fẹ́ fìtì sódà nẹ́bì kágbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́yẹ́bẹ́yẹ́bẹ́ kámọ́ parọ́mà nẹ́bì nítorí pé bẹ́yà kọ́rọ̀ ó lè dùn àbí kámọ́ tó ayà lùkọ́ ní tukutu torí pé ìṣe bẹ́ẹ̀ ń bẹ nínú àwọn ọ̀daràn so níbi tí a dúró sílẹ̀. láàkùn ọlọ́ọ̀sára náà ló máa ní san olùgbọ́ wa lẹ́sàn-án rẹ̀ àti olùbánisọ́ àti gbogbo àwa tí a tún kò wá sí àkíyèsí wọ́n fà ní àwa tí a bá fẹ́ ṣe ìpínlẹ̀ fún ètò wa kí a lọ sórí ilé ìfowópamọ́ Jaiz Bank ní ìtànbalẹ̀ kàṣẹ́ àbí nínú yàrá wa náà láti wà pẹ̀lú àkáǹtì nàmbà tó lọ báyìí pé zero zero zero five one zero three one seven nine ìyàwó nílá ìtàhálà àwa tí a bá ní ìbéèrè kan àbí kejì